alákòóso ìjọ tó tóbi jù gbogbo nàìjíríà the redeemed christian church of god ìyẹn pásítọ̀ enoch adéjàre adébóyè ó mà ti sọ ọ̀rọ̀ tó ń bí àwọn obìnrin nínú bẹ́ẹ̀ làwọn obìnrin wọn ń bínú gidigidi sí bàbá náà tí wọ́n sì ń sọ pé bí ìgbàpọ̀ fi ọ̀rọ̀ náà ó fi yẹ̀yẹ̀ ọ̀pọ̀ àwọn ni àti pé inú àwọn kò lò sí rárá ǹjẹ́ ọ̀rọ̀ wo ni pásítọ̀ adébóyè ẹni ọdún méjìlélọ́gọ́rin eighty two years of age tó máa sọ ó mà ní ọ̀rọ̀ tí bàbá náà sọ lásìkò tí wọ́n ń ṣe ìpàgọ́ náà jọ ẹ̀ ní olú ilé ìjọsìn ilé ìpàgọ́ ọjọ́ rìdíìmù tó wà lójú ọ̀nà márosẹ̀ mòwe sí lójú ọ̀nà márosẹ̀ èkó sí abẹ́òkúta lágbègbè mòwe ìyẹn níjọba ìbílẹ̀ ọbáfẹ́mi òwòdé ní ìpínlẹ̀ ògùn lọ́jọ́ sátidé ìyẹn ọjọ́ àbámẹ́ta tó kọjá nígbà tí bàbá náà jẹ́ kó di mọ̀ pé gbogbo àwọn obìnrin tó bá ń ṣe ojú wọn lọ́ṣọ̀ọ́ tó ń kun nǹkan tó ń pè ní make-up ṣojú bí ìgbà kí wọ́n ṣe iyèméjì lórí bí ọlọ́run bó ṣe ṣẹ̀dá wọn ni ó ní nǹkan náà yún makeup tó ń kùn sójú kì í ṣe nǹkan gidi bẹ́ẹ̀ ni kì í ṣe ètò yẹ kí gbogbo àwọn obìnrin ká máa kùn sójú rárá kódà ọkùnrin ìjẹkùdì mọ̀ bàbá ìjẹkùdì mọ̀ wípé bí àwọn àmì ìbá fẹ́ ṣe ìyàwó níṣẹ́ ni wọn yóò lọ ṣe ojú wọn lọ́ṣọ̀ọ́ yún makeup tó jẹ́ pé wọn ò ní dá wọn mọ̀ tó kọgun ní mọ ojú ìyàwó ẹ̀ mọ́ tó jẹ́ pé gbà ń bá délé ni ó ṣẹ̀ máa wò pé ṣé ìyàwó tó ń fẹ́ lélẹ́yìí bàbá náà wá jẹ́ kó dì mọ̀ pé káwọn obìnrin kan jẹ́wọ́ nínú mékọ̀p ṣíṣe o ká sì máa lo ẹwà tí ọlọ́run tó jogún fún wọn. látìgbà tí pásítọ̀ adébóyè ọmọ bíbí ìlú fẹ̀wàrà ní ìpínlẹ̀ ọ̀ṣun tó ti ju bọ́ǹbù ọ̀rọ̀ sílẹ̀ ìní ọ̀rọ̀ mà ti di gbọ́nmi sí ogun mi ò tó lórí ẹ̀rọ ayélujára tó jẹ́ pé báwọn kan ṣe ń kan sára sí bàbá náà pé òdúdú ọ̀rọ̀ pọ́nbélé ló sọ ìní àwọn obìnrin ètò pọ̀jù nù wọn náà yarí pé kò sí ètò kàwọn nù tó sọ ipá àwọn ò ní gbàgbọ́ àti pé kò yẹ kó máa sọrú ẹ̀ bí òun kò bá fara wọn ni kò sọ pé gbogbo táwọn lò wá jẹ́ ìwọ̀ nítorí pé nǹkan tí ẹlòmíì gbà ìní ẹlòmíì ìní kò gbà tí wọ́n sì ń jẹ́ kó di mọ̀ pé wake up táwọn ń sùn kò bà nǹkan kan jẹ́ tàbí lòdì sí òfin kankan ṣùgbọ́n o dásìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí dé àwọn obìnrin náà sì ń bínú o sí pásítọ̀ Enoch Adéjàre Adébóyè.